الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته نتسواجه àlàyé ọ̀rọ̀ tí a ń bá bọ̀ nípa àwọn nǹkan tí ó máa ń jẹ́ sábàbí ìwòsàn fún lílẹ̀ ìgbàgbọ́ nínú gbáyà mùsùlùmí nínú ẹ̀ ọ̀kan ni kí adúnímá ìmáa ṣe tọ́lọ́hùn kí a dún ní ma kí a má fi falẹ̀ torí téèyàn bá dún ní ma téèyàn ń ṣe ní gbogbo ìgbà ó máa ń nílapa nínú ẹ̀mí afáǹtẹ̀síwájú wọ́n ní ádámù imlali nafs ádámù imlali nafs bàbá ń sọ̀rọ̀ nípa àwọn ṣé olóore ọ̀nà tí iṣẹ́ olóore tó fi lè lé ìgbàgbọ́ kún nínú ẹ̀ ò ní pé kó jẹ́ pé iṣẹ́ olóore yẹn ọ̀nà tá a fi máa ṣe lọ́nà tí òfin ní kó ṣúṣú bá ẹ̀mí ìmúláàlù nafs ìmúláàlù nafs ó náà ní kéèyàn máa ṣe nǹkan lọ́nà tí yóò fi kó súsú bá ẹ̀mí tí ó fi sú ẹ̀mí lápòjúwe kéèyàn ló òun fẹ́ máa yan náfìlà one thousand lójoojúmọ́ kílẹ̀ tó má ẹ rí i pé tó bá lè ṣe bẹ́ẹ̀ fóṣù kan kò ní lè continue ma, hada imlalu nafs yóò padà kó súsú bá ẹ̀mí yẹn àwọn iṣẹ́ olóore téèyàn bá ń dún ní mọ́ lọ́nà tó fi máa padà kó ṣúṣú bá ẹ̀mí kò lè jẹ́ sábàbí ìwòsàn fún ẹ̀mí níbi lílẹ̀ ìgbàgbọ́ èyí tí ó jẹ́ sábàbí ìwòsàn tí téèyàn bá ń ṣe tí ò kódà kó máa níwọ̀n kó sáàmọ́ kó wà continuous kọjá pé kò dáwọ́ dúró wọn tó bá ti lọ pọ̀ jù yóò di pé ẹ̀mí ò kó ṣúṣú ẹ̀mí ò ní fẹ́ lè tẹ̀síwájú mbẹ́ wọ́n ní laisa al-maqsudu min al-mudawamati ala al-ibadat wọ́n ní ká lọ mọ̀ pé kì í ṣe ń tà àgbà lérò nígbà tá a ní ká dún ní mọ́ àwọn ìjọsìn àbí ká máa ṣe ìgbìyànjú ní fíhà ayé ibadat níbi ìjọsìn wọ́n ní kì í ṣe ń tà àgbà lérò ní ìkọ́ a nafsi fi wa ha lil malali wọ́n ní kì ṣe ń tá a gbà lérò ni pé ìkọ́ ànáfsì kéèyàn sọ nǹkan wakọ̀ àwòkọ̀ ìkọ́ kì ṣe pé kéèyàn lọ sọ ẹ̀mí èèyàn síbi kí nǹkan ó àti kí nǹkan kó súyàn ọ̀nà ń pè ní àṣà òun náà ní jẹ́ alimalal kì í ṣe tá a gbà lérò níbi kéèyàn ó dún ní mọ́ àwọn ṣe olóore òun náà ní pé ká ṣe débi pé ẹ̀mí ó padà wá kó sínú ṣúṣú wàtà àríyìnbí alimalal àbí ká padà sẹ́rí ẹ̀mí wa yẹn lọ síbi ìkó ṣúṣú wọ́n ní kì í ṣe tá a gbà lérò pẹ̀lú ẹ̀nìyàn o. wa innamal maqsud adamul inqita'i anil ibada wọ́n ní tá a gbàlérò pẹ̀lú ìdúnnímọ̀ ìjọsìn o náà ni pé ká má dáwọ́ dúró kí nkìtọ́ ò má ṣẹlẹ̀ ká má dáwọ́ dúró anil ibada níbi ìjọsìn wọ́n ní tá a gbàlérò ni o lè mọ̀ níwọ̀n kó sàjẹ́ pé nǹkan tẹ́ pé gbogbo àlámà ṣe wọ́n ní tá a gbàlérò ni. wal muwazanatu bainal amrayn kéèyàn ó máa ṣe nǹkan níwọ̀ntúnwọ̀nsì almuwazanatu bainal amrayn mal maqsud bil muwazanati bainal amrayn kí nǹkan ó máa wà níwọ̀ntún kó má pọ̀ jù kó sì má kéré jù hada almuwazana bainal amrayn kéèyàn ọ̀wọ̀n kó má fi síbi kan jù bìkan lọ má jò ó pọ̀ jù má sì jò ó kó kéré jù wàá ní adáka ń bẹ̀rẹ̀ adáka náà ni mo máa ń yàn lójúmọ́ ayọ̀ kan ìtagbára gbé nu ìyẹn ti ti kéré jù kí ló máa fi lé kódà nígbà yẹn adáka mẹ́rin kúlẹ̀ aláà náà mo fi máa kí mẹ́rin wallahu ahad Allahu là ẹ̀yin ò ti ti ó ti ti pọ̀ jù ó ti kéré jù tó almuwazanatu bainal kéèyàn ó máa ṣe níwọ̀ntúnwọ̀nsì kó má fi síbi kan ju bìkan lọ takun bi an yukallifa muslimu nafsahu minal ibadati ma yatiq wọ́n ní túmọ̀ rẹ̀ ni wípé kọ́mọ ni mùsùlùmí kó máa làbọ́ra rẹ̀ lọ́rùn nínú ìjọsìn ma yatiq ay ma yastati èyí tó bá ti rí pé agbára rẹ̀ ò lè máa gbé òun ni kó máa làbọ́ra rẹ̀ lọ́rùn nínú àwọn iṣẹ́ àṣegbọ́ rẹ̀ torí pẹ́lú mi lè sọ pé agbára àwọn ò ní máa gbé kó máa kírun lẹ́ẹ̀márùn lójúmọ́ ìwọ̀n rí kóun fẹ́ lẹ̀ díẹ̀ wọ́n bá ti kásùn bá tó bá sì di ṣáì wọ́n ti máa kí ṣáì mọ̀ wá sánà là kì í ṣe níbi àwọn nǹkan ọ̀ràn yẹn o ṣùgbọ́n àwọn bíi náfìlà ẹlòmíín bẹ Monday Thursday kò lè gba méjèèjì ó lè jẹ́ pé Thursday nìkan ni ó mú ó lè gba Thursday ṣáà kó tún shift sí Monday kó tún fi Thursday lẹ̀ mọ̀ wá sánà bó ṣe lágbára nìyẹn ṣùgbọ́n kẹ́nìkan nu Ramadan mẹ́wàá ní lè máa gbà àìrọ́ kò débi àwọn nǹkan tó bá jẹ́ ọ̀ràn ìjọba gbọ́dọ̀ ẹlòmíì lágbára ọlọ́run ti rá níyàn pé òun ò ní lè máa òun ò ní lè máa gba àwẹ̀ ń bá ti gba bíi márùn tó wọ́n máa jẹun láì sí pé ń sàárẹ̀ kankan ò sí o níbi àwọn nawafil ní tà ń sọ wàyù sẹ́dẹ̀dì ويقارب وينشط إذا رأى نفسه مقبلا wọ́n lẹ́yìn pé yusaddid ọmọnìyàn yóò máa dúró tọ́ wàyẹ̀kọ́ọ̀rì yóò máa léra rẹ̀ léré yóò máa súnmọ́ tí ń fẹ̀hùn wàyánṣùt ara rẹ̀ yóò máa jáfáfá ìdàrá ànáfsà òmùkbílà nígbà tó o bá rí wípé ẹ̀mí rẹ̀ ó ń dojú kọ tó ń ṣe yẹn ẹ̀mí rẹ̀ fẹ́ máa ń ṣe é ẹ̀rí parí yẹn náà mọ̀ ya sí nǹkan yẹn mọ́tàlá ẹni tí ń lọ lé kí ó ń sìn níjọ́ tọkọ délé kí ó kò kí ó rí níjọ́ wọn kọ́kọ́ ìrọ́ọ̀bù ìrọ́ọ̀bù ni wọn kọ́kọ́ wà fáìlì dọ̀mínú ah lọ́ba sọ́ọ̀lọ́ lé kí ó lọ́la mi ò fìgbà tí èèyàn ni ṣùgbọ́n ọkọ lọ ǹdọ́kọ àdà ha tún àdà bẹ́ẹ̀ kọ́là mọ́ ẹ̀yàwó náà mú wa àdà kọ́là mọ́ ọkàn rẹ̀ ó fà lọ làgbà ẹ̀dá kan àṣekínní ìsìnkú ẹ̀ ọkàn rẹ̀ ó fà sí abẹ́ẹ̀kọ́ ìgbọ́n délé gbé pàdé rẹ̀ ọwọ́ assignment ọkọ̀ kan gbé wájú kán ṣe ìrọ́bù fatia látòkè délẹ̀ so ẹ̀mí ọ̀sà fún àwọn ara oríire ò ní í wú tọ́ba dọ̀là ẹni tí ọba yìí ti gba ẹgbàá méjìlá méjìlá yóò àwọn ilé ìfẹ́ pààyàn ọ̀la kò ní wá so tí èèyàn bá ti rí ìdàrọ́ ànáfsà òmùkùbílà tọ́ọ̀mì bá ti ń sí síbi nǹkan tẹ́mi ń fà síbẹ̀ orí máa ń wúyàn láti ṣe nǹkan yẹn wàyàkùtẹ́sìdò indal foto kéèyàn ó sì ṣe wọ̀n tún wọn sí indal foto tó bá ti di pé mi ti fẹ́ máa sinmi alifoto ayé ad-da'af ayé arọ́ha alimẹ́lù ilà rọ́ha tẹ́mi bá ti ń fèsì bí kó fẹ́ sinmi kéèyàn náà ò mọ̀ múlẹ̀ ṣe sòrò ọ̀hún ti láwa Qur'an orúnkún ọ̀ fi ilẹ̀ ó lè jẹ́ pé bíi ten minutes ló fi sunrun yẹn tó bá tún jí ààrẹ ó sì yá sí so nínú àwọn àdáàb tí ń bẹ níbi àwọn iṣẹ́ ìjọsìn yẹn pàápàá jùlọ àwọn nawafil wàyàdúlù alahadi ìtàsọ̀wòrọ́t àwọn nǹkan tá a fọpọlọ yàwòrán rẹ̀ tá a gbé kalẹ̀ yìí majmu'atu min al-ahadith àwọn odidi àkójọpọ̀ àwọn ọ̀rọ̀ ànábì kan ló ń tọ́ka sí ìntàwí mínìhà nínú ẹ̀ qawluhu sallallahu alayhi wa sallam ó ní ọ̀rọ̀ tó jíṣẹ́ ọlọ́run sọ pé inna dina yusuf dájúdájú ẹ̀sìn yìí ẹ̀sìn wo ẹ̀sìn islam yusuf ẹ̀dẹ̀ ni ẹ̀sìn ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ni kò le rárá tẹ́nìkan bá ṣe islam tó bá ló lè mọ̀ ńlá ọ̀kan nu méjì lọ̀rọ̀ rẹ̀ ní ìmọ̀ kó mọ fàìmọ̀ kan sí ẹ̀sìn yẹn àbí kó ṣe wípé ó ń ṣàṣejù torí pé bá ti àṣejù níbi nǹkan yóò lè mọ̀yàn bí ẹ bá ti fa ìmọ̀ kan ṣe nǹkan yóò ṣe kíni o yóò lè mọ̀yàn náà. wọ́n ní arákùnrin kan wọ́n ní ọmọ rẹ̀ obìnrin ló bá kọ́ ọmọ rẹ̀ obìnrin méjì sàdé ló kún ọkọ òun ló bá kún ọ lọ́nùgbò wọ́n sá wà ń lé wà ń lé wọn ò rí. àwọn ọmọ wa lọ ń jẹ bí ewé nínú gbó níjọ́ nìkan wá kàṣàdédé pàdé ẹ̀ wọ́n bá rí fírí mu alágbájá ah, láàjọ kó ń lè kí ló dé ààrá ah, àwọn ọmọ méjì tó kó jáde pé ah máa ń lọ ọ̀rọ̀ náà ni làwọn wá débẹ̀ pé kí méjì bá kú lọ́wọ́ ni nígbà àsìkò ọlọ́nu gbó bá jẹwéjẹwé ńgbẹ̀ mi bá bọ́ àsórí rẹ̀ ọmọbìnrin méjì. sẹ́yìn rí pé kí ló ṣàṣejù ni àbí jálù ẹ̀sìn yóò nílà náà yóò rú tọ́ àlìjẹ́nà iná ni ó nira náà ṣùgbọ́n tọ́ àlìjẹ́nà iná so jahalu nìyẹn hmm, jahalu ò nìyẹn jahalu ni kọlọmọ wàlúà. Mhm. àwẹ̀ bíríbírí mhm. ọkùnrin kan gbà wà lè o àjọ wà nù hostel ọmọ lè lò náà ọba wà lọ́à nínú yàrá tí gbogbo àjọ ń gbé ọ kọ ẹrù rẹ bọ tàgbé ṣé wọn nìkan ló ń gbé yàrá tó wà tilẹ̀kùn ọsàn nípìtọ tó bá jẹ pé á wọ táwọn èèyàn ó bá máa wọlé ní tóun ó ṣe ni pé òun ò ní sọ̀rọ̀ tó bá pé òun nìkan ló ń tilẹ̀kùn mọ́rí òun lè sọ̀rọ̀ ṣùgbọ́n láwọn jápá àwọn èèyàn mọ̀ wọnú ilé yẹn alúà má sọ̀rọ̀ ni inni nadhartu lirrahmani sawman falan ukallima al-yawma insiya kò sì ní jẹun fúnjọ́ méje ọba bẹ̀rẹ̀ ìjọ kẹrìndínlọ́kọ̀ kọjú àyàmàlà tó ní agbára níjọ́ tọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ mo àkí ló le tó odijọ́ kejì kò ń so ojú gba náà ni ó sì ọjọ́ kìíní òmùsí sẹ́yìn pé kò tún ní sọ̀rọ̀ nínú akọ nǹkan tó bá nídìí yóò kọ sí sínú sínú pépà yóò ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta itọ́ ẹnu ti gbẹ tẹ̀wọ̀n àwọn ti gbẹ ń ti dúró sí kò tún sọ̀rọ̀ so ojú tí wọ́n á anyanị ìlọsọ mùdírù ọkùnrin yọ para ọkùnrin yọ para rẹ̀ báyìí ìjọ kẹrin nígbà tó wáyà ni kò lè jókòó mọ́ wọ́n á fẹ́ gbẹ̀lẹ́ rẹ̀ nínú àtẹ̀sùbá àtẹ̀sùbá yẹn pọ̀ báyìí ìgbà tó dijọ́ karùn-ún kò fa àtẹ̀sùbá mọ́ fa àtẹ̀sùbá mọ́ jẹ́ fún ọ wọ́n ọjọ́ méjì náà ló kù ọkùnrin yìí ó kù báyìí ọwọ́ akọ ọgbà pé gbogbo ohun tó ń kálukú bá ń fẹ́ ká máa kọ sínú pépà ń kálukú máa mú wá ń kálukú ẹgbẹ́ baramọ́tò ń kálukú lọ ń kọ gbà tó di ọjọ́ kẹfà wọ́n fẹ́ sọ̀rọ̀ gan ohun rẹ̀ ò ohun rẹ̀ ò jákè ò jákè mọ́ so sàdédé láàrin tó wọ́ omi àgé lọ́wọ́ mọ́ra so omi yẹn wá bọ́ sódì lára ẹ̀ ó sì mú omi yẹn gbàgbàgbàgbà hospital lọ gbà aworoko gbé ẹ̀mọ́ tó ń pèrè aworoko so ní wọn ọ̀sẹ̀ kan ló lọ hospital afàmìsílà ojú ti wá yọ bọ́ọ̀tà báyìí tẹ́ mọ̀ pé bẹ́yàn bá pè yín lẹ́sìn gan ẹ̀rọ ẹ̀sùn ṣe á le tó báyìí kò sí ní tójú ó lè máa ju àìmọ̀kan ó fẹ́ súnmọ́ lọ́hùn ṣùgbọ́n kò mọ̀ pé kò le tó gbogbo àwọn ọ̀ka yẹn so ìdí nìyí tó fi jẹ́ pé anabi sallallahu alaihi wasallam àgbéjúwe pọ̀ lóríṣiríṣi o òjíṣẹ́ ọlọ́run inna dina yusuf ẹ̀sìn islam ẹ̀sìn dẹ̀kùn ni o walan yushada dinu ahadun illa galaba ẹnìkan kò ní mú ẹ̀sìn le mọ́ra rẹ̀ illa galaba àfi kí ẹ̀sìn padà sẹ́lẹ̀gùn ẹ̀yìn lílíle tó mú lè yẹn yọ padà gàlábà rẹ̀ yọ padà wọn mọ́lẹ̀ kò ní lè kóòpù ìtumọ̀ ẹni tẹ́lẹ̀ kaba ti mẹ́sìn lè mọ́ ẹ má bàa ti yàn ẹ fi ilẹ̀ ẹjọ́ kọ́ntínú olóhùn ò ní wọkọ̀ mọ́ ẹsẹ̀ ló ẹ fi ilẹ̀ kò lè lóòótọ́ ni àdìsí yẹn lálàáfíà lóòótọ́ ni sáàmù tó fi káwọ́ ṣe ẹ fi ilẹ̀ ìdìbò ọ̀fẹ́sẹ̀ rẹ̀ káàkiri kó gbé láti bí tọ́ba kọ́ kò tí ì ní ìmọ̀ ó ń lọ sáà ó délé sáà ó tún mú ìrìn òru ó pàdé wèrè lóru <laughs> ẹ̀yin ò fi àdá lé wọ́n lé àwọn káàkiri kó escape lórí ẹ̀yìn níbo lọ ń lọ Kánò ló ń lọ tọ́ kò ní ìdí ọlọ́run ọ̀sán yín débẹ̀ kò tiẹ̀ kò jìnnà ẹ bá bá fi rìn pẹ́pẹ́pẹ́ báyìí kúrú báyìí lẹ́bọ̀ sí ẹ̀fí ilẹ̀ ẹjọ́ kọ̀ntínú bẹ́ẹ̀ irú ẹ̀sìn yẹn èyí irú ẹ̀ tí wọ́n bá ní wò rìn ó nílà galaba tó bá yẹ òǹkò nílé kó fún kanyama kò ní lè ṣe má so wàá kàdà lànàbí sallallahu alayhi wa sallam anabi ni inna dina yusuf ẹ̀sìn islam ẹ̀sìn ìdẹ̀kùn ni wàlá yìí ṣáàdà dìínú àhàdá wàlá yìí ṣáàdà dìínà àhàdún ìlà galaba èèyàn kan ò ní mẹ́sìn lé ìlà galaba àyàfi kẹ́sìn owó mọ́lẹ̀ lílíle tó mú lé yẹn yọ padà kan lè gbọ́n yẹn kò ní lè kó fún wa fasadidu wakọribu sadidu ẹ ṣe nǹkan bó ṣe yẹ ká ẹ ṣe wakọribu ẹ sì sún ẹ fa àwọn èèyàn mara ń díẹ̀ mẹ́ta àwọn èèyàn ọsá nídìí ẹ̀sìn nígbà wá ní gbogbo mùsùlùmí ẹsẹ lọ́jọ́ ká máa fi rìn káàkiri ẹni tó ti lọ́kọ̀ nísìnyí kọ́ lọ gbọ́kọ̀lẹ́ kó máa bẹ̀ ṣe rìn káàkiri wakọribu ẹ jáwọ́ ẹ àwọn èèyàn mẹ́sìn ẹ má lé àwọn èèyàn san nínú ndí ẹ̀sìn ọlọ́run wàfí rìwáyà nínú rìwáyà mi òjíṣẹ́ ọlọ́run ni walqasd walqasd walqasda walqasda tablugu díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tablugu ẹ padà débi tẹ́ ń lọ ara máa ṣe wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ walqasda walqasda tablugu díẹ̀ díẹ̀ díẹ̀ tablugu ẹ débi tẹ́ ń lọ. wàkọ́lá al-Bukhari al-Bukhari yìí rahimahullah àfọwà imam Bukhari kọ́lọ́wọ́n bá kó bá kẹ́ wọn ní báàbù ma yukrahu min at-tashdid fil ibada in tí wọ́n kọ̀ báàbù ojúpọ̀nà ń bẹnu sọ́yẹ́ Bukhari ojúpọ̀nà àwọn nǹkan tí wọ́n kọ̀ fún wa níbi ìmọ̀ mú ìjọsìn lé kókó mọ́ra ẹni wọ́n wá mú hadith kan wá lábẹ́ rẹ̀ láti jẹ́rìí sí báàbù yìí and Anas radiyallahu anhu qala àfáwọn anas kọ́lọ́mù bá kó bá ayọ́ ní sinmi wọ́n sọ báyìí pé dakhala nàbí sallallahu alayhi wa sallam ànábì wọlé fa idha hablum mamdudun bayna sariyatayn ànábì wọ ọwọ́ nu mọ́ṣáláṣí ìgbà tí ànábì sallallahu alayhi wa sallam ànábì ó wà wo àwọn òpó sariyatayn òpó méjì nínú mọ́ṣáláṣí ànábì wà rí pé wọ́n so okùn mọ́ okùn méjèèjì yẹn fàyídà hablun mabdud bẹ́ẹ̀ ni wọ́n fa okùn kan ogun wọ́n fà á ibi òpó méjì báyìí wọ́n lásì wọ́n so bẹ́ẹ̀. fakọ́l anabi ni ma hadha alhablu ewu lókun eléyìí o kọ́la hadha hablu li Zainab ọ̀kan náà àwọn ìyàwó yín náà ni wọ́n ta okùn mọ́bẹ̀ àwọn ìyàwó Zainab ni wọ́n fi bẹ̀ wọ́n fi máa ń yànnà fìlà ni tán bá ti dúró fàyídà fatarat tí ó bá di pé fatarat ẹ̀dọ́ọ̀fat tó bá ti rẹ̀ ta'allaqat yóò wà àárọ̀ ọmọ ọkùn méjèèjì lórí ìnàró kò sáfẹ́ jókòó fakọ́lá nàbí sallallahu alaihi wasallam la anabi ní akílódé ah, anabi ní òrìbẹ́ halluhu ẹ tú okùn yẹn lè sọ́ọ̀lì ahadukum nàṣàtà nàṣàtà kẹ́nì kọ̀ọ̀kan nu yín ẹ máa kírun nígbà tára yín bá já fáfá ẹ kírun ẹ̀yẹn náà fìlà fàyídà fàtàrọ̀ tó bá ti rẹ̀ yín lórí ìnàró fọlíyàkùn jókòó tí ara bá já fáfá nàró tó bá jàbẹ́ pé o ti fẹ́ rí ọ jókòó kò lè tó bá yín ọ̀sọ́pọ̀ lòun ní gbà sọlá ọ̀sálàmù sọ̀rọ̀ eléyìí nípa ìṣesí ìyá wa Zainab eléyìí jẹ́ kó yé wa wípé anabiwa muhammad sallallahu alayhi wa sallam ibi tó bá yẹ kánabi ò ti ṣàlàyé ọ̀rọ̀ fún yàn anabi kì í fọ̀rọ̀ pamọ́ lé rẹ̀ tó ń ti pé ìṣẹ̀lẹ̀ yìí ọ̀kan nínú àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam àwọn ìyá àwa mọ̀mìnì ni wọ́n ṣe nǹkan yẹn anabi ò torí wípé ìyàwó òun ló ṣe ọmọ àṣọrọ̀ ìrúgbẹ́ rẹ̀ lómi báyà nǹkan yẹn bá bọ́ sí sàkání ìyàwó ṣùgbọ́n báyìí pé tẹlomi ni yóò múra kákàkà anabi sallallahu alayhi wa sallam ṣòdodo anabi ni láà ta ló ràn léyìí tó ń ṣe yẹn hmm, hmm. ẹtu lè ahadukum nàṣàtọ̀ ẹnì kọ̀ọ̀kan nù yín ẹ máa kírun nígbà tára bá já fafá ẹ̀nà rókì fàídà fàtàrọ tí ó bá ti rẹra fọlìyàkọ̀ ẹ jókòó wàlámà alima nàbí sallallahu alayhi wa sallam ìgbà tó jíṣẹ́ ọlọ́run padà mọ̀ wípé ana abdallah ibn amr ibn as wípé àfọwọ́ abdallah ibn amr ibn as yakumu layla kulla gbogbo òru nífi máa yàn náfìlà wàyàsúmù nàárọ̀ mùtàtàbíàn ọ̀sán rẹ̀ sì ni ó máa ń tẹ̀ ó máa ń fi ọ̀sán tẹ̀léra wọn ni pẹ̀lú àwẹ̀ tó bá gbà lẹ́ni yóò tún gbà lọ́la tó bá gbà lẹ́ni yóò tún gbà lọ́la tó bá tún gbà lọ́tún yóò tún gbà bí ṣe máa ń ṣe nìyẹn mùtàtàbíàn nàháwò àndàlẹ̀ ànábì kọ̀ fún bí kò má ṣe bẹ́ẹ̀ mọ́ gbàtà ànábì padà kẹfìn ẹ̀ wàbá yíyá ni sábàbà bìkọ́ òlè yìí ànábì sì sọ ìdí fún tóun fi ní kọ́ má ṣe má kí ni ìdí náà òṣìṣẹ́ ọlọ́run fa innaka idha fa'alta dhalik hajamat aynuk tó dípé tó o bá ń bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ lọ hajamat aynuk ojú rẹ̀ ó padà lẹ ojú ó padà di pé oorun sùn máa bọ́ ọ fẹ́ sùn gan oorun ò ní wá mọ́ tó gbogbo òru tí mọ́ ọ la ay gharat ay ituma gharat ni pe ko run kuro loju yan ko laju kala wa ti le o fi ma ko ma sun abi hajamat ay dhufat oju re o pada nle nitori opolopo aisun ti yan ba n sa aisun pa ori pe oju yan ma weak ara na o ma weak ko do le ma katakata ma to ba sun wa nafahat nafsuk bákan náà ẹ̀mí rẹ̀ yóò kọlẹ̀ ara rẹ yóò kọlẹ̀ ò ní lè jáfáfá ò yìí sùn so anabi kìlọ̀ fún sàbí náà wàkọ́lá rasulullah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run tí kàkẹ́ ọlọ́run bá ń bẹ fún sọ wípé wàkọ́lá rasulullah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó sọ wípé iklifu minal amal máa tatiqun ẹ máa làbọ̀ra yín lọ́rùn nínú àwọn iṣẹ́ máa tatiqun ay máa tastati'un èyí tẹ́ ẹ bá lágbára láti lè ṣe fa inna Allah azza wa jal torí pọ́lọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga tó tóbi tó gbangba la yamallu hatta tamallu ọlọ́wọ́n ọba kì í pósú òun o ó dìgbò ẹ bá sọ pé ó ti sú ẹ̀yin ntẹ́ ń ṣe tẹ́ ẹ bá ti dá dúró kò ní yé máa san yín lẹ́san ìgbà tẹ́ ẹ bá ti dá dúró ẹ̀san náà dúró. wà inna ahabbal a'mali ila Allah dájúdájú àwọn iṣẹ́ tí ọlọ́run ọba tó tóbi tó gbangba nífẹ̀ẹ́ sí jùlọ àdìwámùà ó ní àwọn iṣẹ́ téèyàn bá dún ní mọ́ lọ́pọ̀lọpọ̀ wà in qalla kódà kí iṣẹ́ yẹn mọ̀ níwọ̀n tó bá yẹ pé èèyàn ò fi ilẹ̀ èèyàn máa ń ṣe ní gbogbo ọgbà kódà kó mọ̀ níwọ̀n ọlọ́run ọba subhanahu wa ta'ala ó nífẹ̀ẹ́ sí. bákan náà istidrak ma fata minha àwọn nínú iṣẹ́ olóore tí máa ń lé ìgbàgbọ́ kún ó ní àwọn iṣẹ́ ládàá kan tó àwọn nàwáfíìl tó bá bọ́ mọ̀yàn lọ́wọ́ kéèyàn ó ṣe padà. pàápàá jùlọ ní àwọn nawafil istidraku ma fata mina kéèyàn ó lé bá àwọn èyí tó bá bọ́ mọ́ yàn lọ́wọ́ nínú àwọn iṣẹ́ nawafil fàánì umar bin khattab radiyallahu anhu anna nabiyya sallallahu alayhi wa sallam qol wọn ló jìṣẹ́ àtọ̀dọ̀ àfọ umar bin khattab òjíṣẹ́ ọlọ́run ní man nama an hizbihi minal layl ẹni tó bá sùn gbàgbé nǹkan kan tó dún ní mọ́ hizbu ay wirdihi nǹkan tó lásàmà tó máa ń ṣe gbogbo gbà ọ̀nà ń pè ní hizbu manama an hizbi imina lẹ́yìn ẹn tó bá sùn gbàgbé nǹkan kan tí máa ń ṣe lóru bóyá náà fìlàní bóyá tìláwà Qur'an ni aw an shay'in minhu àbí ó gbàgbé sùn lọ nípa nǹkan kan nínú nǹkan tí máa ń ṣe lóru bóyá tìláwà Qur'an ni faqara'ahu fima bayna salati al-fajr wa salati tónítọ̀hún ńgbà tó wá jí lẹ́yìn ó wá padà lálàfo ìrun alfajari sí ìrun àìlà ó ṣe nǹkan yẹn padà òru ni máa ń ṣe bẹ̀ tó sùn gbàgbé lápèjúwe ẹnìkan máa ń ṣe tìláwà Quran ó máa ń ka hisbu mẹ́ta gbàtọ́ wá jí lóru méjì ló lè kà tó fi tó sùn wá kásùn tó wá rí nǹkan bí aago mẹ́jọ ṣáájú kí zuri òun tó tó òjíṣẹ́ ọlọ́run ọba ni kutiba lahu ka annama qara'ahu min al-layl wọn ó kọ́ ládàá lẹ́fẹ̀ nìyẹn bí ìgbà tó pé òru yẹn náà ló ṣe bẹ́ẹ̀ náà lẹni tí wọ́n yan qiyamul layl ó wá sùn gbàgbé kò yan tahajjud àsìkò duha ó sì rọ̀ yẹn padà wọn ó kọ́ ládàá lẹ́fẹ̀ nígbà tó pé òru yẹn náà ló ṣe kí ni ó ló yàn irú àwọn ìṣesí báyẹn nínú àwọn ṣe olóore ní máa ń lé ìmọ̀ọ́nì fún torí pé n tó fi lè mú ọ padà tó lọ tún ṣe yẹn a jẹ́ pé àwọn ṣe olóore yẹn ti ráàyè jókòó nígbà yẹn téèyàn ẹbí hmm, náà fílẹ̀ lásán. wàhán Aisha radhiyallahu anha látọ̀dọ̀ ya wa Aisha kọ́lọ́mù bá kó bá a yọ́nu sí wọn. qalat wọ́n sọ pé kánà rasulullah sallallahu alayhi wa sallam wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ọba tí ìkẹ́ àti ìgbẹ́ ọlọ́run ń bẹ fún wọ́n sọ báyìí pé wọ́n jẹ́ nìkan tó ṣe pé ìdá sọ́là sọ̀là àtàn dáwà màálẹ́yà tánàbí bá ń kírun kan ànábì máa ń dùn ní ma irun yẹ bí anáfìlà kan ànábì máa ń yàn ni tó bá ti bẹ̀rẹ̀ sí yàn báyìí ànábì yẹ filẹ̀ mọ́. wàkánà ìdá fàtà olùkìyàmù mìíràn lẹ́yìn ló jẹ́ pé tí náfìlà òru dídìde lóru bá bọ́ mọ́ lọ́wọ́ galabatu àyìnà òbí náà omi bọ́yá oorun ló ojú rẹ̀ méjèèjì tó fi sùn lọ tilẹ̀ fi wá mọ́ tí ò tají láti kí náfìlà òru àwòwájà àwòwájìún àbí ẹ̀ta èrò kan yàrá ríru wájìún àyè alamu sọlẹsìntẹ́yì aṣara rákà amínà náà tó bá dé ọ̀sán ànábi ó fi kí rákà méjìlá yóò dá padà lóòótọ́ kìí sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n anabi ò ní fẹ́ kọ́ bọ́mọ lọ́wọ́ yóò ṣe kí ni yóò dà padà wa fi riwaya nínú riwaya mi kana idha nama minal layl tánabi bá sùn gbàgbé lóru tí ò ra èèyàn náà fìlà aw marido àbí àárẹ̀ kan ló mu àbí àìlera ara kan ní òjò jí salla rak'atayn salla minan nahar thintay ashara raka'a ànábì ó kì í lọ́sàn méjìlá instead mọ́kànlá tó ní wítìrì yóò sọ gbẹ di ṣáfù tí ó sọ wítìrì bẹ́ẹ̀ méjì à ìdí yẹn táwọn afáà fi sọ wípé ẹni tí wítìrì bá bọ́ ọmọ lọ́wọ́ ó ti wá dé mọ́sálásí wọ́n ká súnbà lọ́wọ́ ọjọ́ ìwọ̀n lásùnbà ń wá sálámà kò kí rákàtà alfajiri na, èwo ni yóò kọ́kọ́ kí nínú rákàtà alfajiri wọn wítìrì ìtànà na, èyí máa ṣẹlẹ̀ pọ̀ sí àbúrò ni ẹ̀ tàbá sálámà sí nǹkan àlùfẹ́ nìyànjú náfìlà torí kò rí lágbájá tó yẹn tí ọ̀yàn bí ṣe ìwọ ń jí lóru àwọn sàfarawé àwọn stars lágbájá gan àwọn ọ̀rọ̀ yàrá fìlà àwọn abúlé alágbádá gan àwọn ọ̀rẹ́ náfìlà àwọn eh, stars eh, kìnìún kan fúlàn wọn ọ̀rẹ́ náfìlà àwọn brọdá sososo àwọn kóńkàlùkù mọ rẹ bóyá ẹni tó dìde tó ẹ̀yàn náfìlà ọmọ bàbá bí ó ṣe ń wọnú ilé lọ ǹjẹ́ ọ̀kọ́ yàn ní tó sùn so tábàlà kí ìjáde pé kí ti dàsà kóńkàlùkù kan gbàdìpú tọ́ba wa dàsùn bá àkànbá sálámà ẹ̀ wà rí wọn ìwọ tó wọ́n ti mọ̀ pé èjì lóru kí wítìrí rẹ̀ lálẹ́ kó o sì lọ́ọ́ fẹ̀gbẹ́ lélẹ̀ kí nǹkan rẹ̀ lálẹ́ kó o sì lọ́ọ́ fẹ̀gbẹ́ kọ́mọ̀ kó o ti parí irun tò nínú ṣàájì lóru kò ní jí lóru kankan o ìgbà tán bá wá gbéra kẹ̀ lẹ́ẹ̀kejì lásùnbà ní òtò dèmọ́lá ṣégbà ni ó yàn sọ̀rọ̀ tó wá wà nírú kọ̀ǹdíṣàn yìí rákàtà alfajir kò kí ó sì jẹ́ wítìrí tàná bóun ni ó ṣe ṣe o tí wọ́n ìwò ní ọkọ ṣé wítìrì ní ọkọ kí ni abiraka talfajì now ẹ sọ sókè káwọn èèyàn lè gbọ́. ẹ sọ ẹ sọ now. now wítìrì wa ń kọ́. lẹ́gbàá tó ń ba rákà mélòó ló fi kí ah, rákàtà alfajiri ni ó kí wétìrì yẹn àwọn àfáà ni rákà méjì ni ó wà lọ fi kí padà yóò wá fi kí rákà méjì àwọn àfáà kan ni yóò fi kí rákà kan aláì hal khilafu wà láàrin àwọn onímọ̀ àwọn tí wọ́n ní yóò fi kí méjì padà wọ́n dúró lórí ìṣesí anabi sallallahu yìí pé tánàbì bá mèsì náfìlà òru náfìlà òru ànábì wítìrì ẹ̀ máa wà ń bẹ̀ mọ́kànlá ló máa ń jẹ́ mẹ́wàá ni yóò kí ẹyọ kan sí ṣùgbọ́n tánàbì bá mèsì ẹ̀ ìyẹn tún mọ̀ pé ṣe mọ̀ pé wítìrì náà ànábì ò kírun tó fi kásùn bá tábà ti kásùn bá tán ìtànàbì sọ àṣàlámù ó sì ní pé yóò wà dá náfìlà òru yẹn padà yóò wà fi kí méjìlá so wítìrì yẹn wà jẹ mélòó ìyẹn ní dẹ̀lú táwọn afa kan sọ pé no ẹyọ kan kọ́ lèyìn òsì méjì ni ó fi lèyìn ó fi san padà àwọn ẹ̀rí tí wọ́n mú wà lélẹ̀ yàtọ̀ wà máa lọ. wà wàlámà rọ àti umu salama radiyallahu anha ìgbà tí ìyàwó umu salama wọ́n rí ànábì yusalli rak'atayn ba'da al-asr ànábì kírun asiri tán ànábì bá tún dìde ó bá tún yàn rákà méjì sẹ́mi pé sọ̀látù al-asri kò sí náfìlà kankan lẹ́yìn ẹ́ sùmọ́jọ́ kan ànábì bá dìde ó tún yan rákà méjì wọ́n sá aláti u ìyá wa umu salama radiyallahu anha wọ́n wá béèrè lọ́wọ́ ànábì pé ah ṣé rákà míì ti wà náfìlà ti wà lẹ́yìn asúrì ni àjábà aleyhi salatu wa salam bi qawli ànábì wa dá lóhùn pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ wípé yabnata abi umayya ìrẹ́ ọmọbìnrin Abu Umayya tala nábì ń bá wí. sa'alt ani rak'atain ba'da al-asr ó béèrè nípa dákà méjì tá a tún yàn lẹ́yìn asiri àbí anábìnrin wa inna o ntọ́fà ni wípé dájúdájú àtàní nasun min Abdul Qaisi àwọn àlejò kan àwọn èèyàn kan ló dé wá bá mi o nínú àwọn ọmọ Abdul Qais family yẹn fọṣọgàlù ni aniraka àtẹyìn wọn ẹjọ́ kan náà kó wa wọn wá kó àìrójú bá mi wọn ò jẹ́ ń lè yan rákà méjì alatẹ́yìn ba'da zuhur èyí tó yẹ kí n yàn lẹ́yìn àìlà àtẹ̀yìn àìlà náà ti wá mọ́sálámà tán báyìí wọn ò jẹ́ ń yan rákà méjì ọ̀rọ̀ ni abẹ̀rẹ̀ sí ni sọ so títí tásìrì fìtò básìrì sì wá tó yìí fàhùmà àtàn tí ẹ̀yìn zúrì yẹn ó ní mo dá padà ní ẹ̀yìn asiri sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀wọ̀n kan bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé wọ́n ni ọlọ́ni yẹn ó tiẹ̀ láníyàn pọ̀ yàn gan àwọn èèyàn míì kò sí náfìlà lọ́rọ̀ tiwọn sàlámà alẹ́ sàlámà alẹ́ kan pim ó ti bẹ́ẹ̀ lọ bí ọ̀yà ẹ̀ ẹ̀ àyànnáfìlà kò sí yẹn nínú àlámọ̀rí tí wọn ẹ dákun tá a lẹni tó yẹ kó mọ̀mọ́ yẹn náfìlà tó tó ànábì sọlá àlùsọlá kánábì ní pé ní bàbá ti sọ̀rọ̀ yẹn náfìlà yẹn torí pé ìdánábì ọlọ́run gan ó ti tó ní ládá sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ànábì yìí ṣe kó bá lè jẹ́ kọ́ fún wa kánábì lè máa jẹ́ aṣíwájú wa laqad kana lakum fi rasulillahi gbogbo dáadáa tó rí o sọ láyé ọmọ bá nàbí wájú so ló fi jẹ́ pé àwọn ọmọ ìyá kan àwọn tó ṣe ilé ìgbọ́yé náà bá tún fi rákà méjì sẹ́yìn ìrun àṣírí wàá lè yún sẹ́yìn láwọn ìgbà kan ìgbé kí ló dé tù ànábì náà máa yan ànábì sọrí sìn tí òun fi yàn án. wàkánà yìí dára mi sọ́lá arba'an kọ́bla zor sọ́lá hunna ba'da ànábì sallallahu alaihi wasallam kánábì ò tó kírun àìlà zuhur ànábì ọ̀yàn rákà mẹ́rin kó tó kí zuhur yọ̀ọ̀nà náfìlà mẹ́rin tí ò bá wá rí mẹ́rin òyàn ṣáájú kó tó kí zuhur sọláhùnà báàdà tó bá kí zuhur tán rákà mẹ́rin lànàbì ọ̀yàn yàtọ̀ méjì méjì làwọn awo yín mọ́ méjì náà ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa àìyàn ṣáájú tánàbí bá ti lè yan mẹ́rin ṣáájú kó tó kí zuhur méjì ni ó yàn tó bá kí sórí tán ṣùgbọ́n tí o bá ti rí mẹ́rin yàn ṣáájú kan tó kí sórí yóò yàn mẹ́rin nígbà tó bá kí sórí tán àwọn èdè ẹ̀yìn kankan sàmú àlékún sàmú àlékún pim hmm? so kọ́lọ̀ ọ̀la tó bẹ̀rẹ̀ kó sànù wa o a sì ń wá àwọn iṣẹ́ olóore tí ó jẹ́ kí mọ́ni wọ́n máa lékún. wakana ìdàfà tàwùlẹ̀ arba qabla zuhr sallaha ba'da zuhr wọn lójíṣẹ́ ọlọ́run jẹ́ni tó ṣe wípé tíraka mẹ́rin náfìlà raka mẹ́rin tó bá bọ́mọ lọ́wọ́ ṣáájú kó tó kí zuri tó bá sì ti kí zuri nǹkan yóò yàn náfìlà mẹ́rin. fahadi ahadith àwọn àdìsí tàdúlù alàkọ̀dọ̀ ìsúná ni rọ̀wáàtì ó ń tọ́ka sí pé ìgbàláàyè ń bẹ àwọn rọ̀wáàtì bùnáfìlà tó bá bọ́mọ yàn lọ́wọ́ náà èèyàn lè sá padà kì í sọ̀ràn yẹn o èèyàn lè sá padà torí pé èèyàn tún wá ládàá wakọ̀dọ̀ dákàrà ibn al-qayyim rahimahullah afa ibn al-qayyim kọ́lọ́wọ́n bá kó bá a kẹ́ wọn wọ́n sọ nípa àwẹ̀ tánàbí máa ń gbà ní oṣù ṣàbán wọ́n ní akitara mingeri àwẹ̀ tánàbí máa ń gbà ní oṣù ṣàbán ju àwẹ̀ tánàbí máa ń gbà nínú àwọn oṣù míì lọ yàtọ̀ sí Ramadan ó máa ń gbà àwẹ̀ pọ̀ ní oṣù ṣàbán àfàwà ibn al-qayyim al-jawziya wọ́n lọ́sọ́nà wọ́n fún ní túmọ̀ mẹ́ta yípa nàbí máa ń gba ààwẹ̀ púpọ̀ nù ṣàbán wọ́n ní àwọ̀lù àìtúmọ̀ àkọ́kọ́ ni pé annahu kana yasumu thalathata ayyam ó máa ń gba ààwẹ̀ ọjọ́ mẹ́ta mẹ́ta min kulli shahri gbogbo oṣù anabi máa ń gba ààwẹ̀ thirteen fourteen fifteen ayyam libi farubama shagala anisiyam farubama shugila anisiyam ashuran ìgbà míì ń bẹ àìrójú lè bá anabi sallallahu alayhi wa sallam tí ó jẹ́ kó gba àwọn àwẹ̀ láwọn oṣù kan fàjámà adálíkà fi ṣàbán anabi ọwọ́ apá ogun ẹ̀ papọ̀ ní oṣù ṣàbán lè yòdìríkà o kó bá a lè lé àwọn àwẹ̀ tó bọ́mọ lọ́wọ́ kó lè lè bá kọ́bílà síyáàmì lè fard ẹ̀ ramadan síwájú kí ramadan ò tó dé bẹ́ẹ̀ àwọn oṣù mẹ́jọ mẹ́ta mẹ́ta ní oṣù yẹn bẹ́ẹ̀ kọ́ra àyè gba àwọn oṣù kan yóò apá ogun ẹ̀ pọ̀ nínú ṣàbán afáyàmì náà kọ́ yìí Qayyim al-Jawziyya wọ́n tu wọ́n ní ìtumọ̀ kan nìyẹn wọ́n ní wàkánà sallallahu alayhi wa sallam wọ́n lójúṣe ọlọ́run ọba sì nìyí ya'takifu al-ashra al-awakhir min Ramadan àwọn ọjọ́ mẹ́wàá tó kẹ́yìn nínú oṣù Ramadan ó máa ń fi ń ṣe ìtìkáf ó máa ń kóra dúró nínú mọ́ṣáláṣí ó máa ń ṣàtìpó falamma fatahu al-i'tikaf marra lẹ́hàrìdì sáfàr ọdún kan wá ń bẹ ànábì ò rí tìkáàfù ṣe ní Ramadan yẹn nítorí àwọn ìṣẹ̀lẹ̀ ìrìn àjò kan tó wáyé ẹ̀yìn takafa filamili mokbel ìṣirina yawma ọdún tó tẹ̀lé kàkàtà kànábì olójọ́ mẹ́wàá fún ìtìkáàfù twenty days lànàbì lò nínú Ramadan tó padà wá kánínú Ramadan nísìnyí kò rí ìtìkáàfù ṣe ànábì padà dá padà instead of ten days Ramadan tó tẹ̀lé ànábì fi ṣe twenty days òun dẹ̀ ní ọdún yẹn náà lànábì jáde láyé sallallahu alayhi wa alayhi wa sallam abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kí kókún ẹni kọ̀ọ̀kan wà lọ́wọ́ tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó ṣe wípé ọlọ́run ọba ti pè lẹ́sìn ó ti pè níwà ẹnìkan ó sì ní wà lìjẹ́nà bánabi ò bá wọ̀ ọ́ tánabi bá lè máa ṣe gbogbo eléyìí báyìí kò sí nǹkan tó ń sọ fáwa náà ju pé káwa náà ó máa gbìyànjú pẹ̀lú máa ṣe àwọn tọ̀bọ̀rọ̀ àwọn nàwáfíl àwọn sí olóore lẹ́yìn ìgbà tá a bá ti ń ṣe àwọn ètò ìjọra yẹn àwọn nàwáfíl yẹn ìmọ̀ ń sún yẹn mọ́ lọ́hùn ó sì máa ń sọ yẹn di àyò ọlọ́hùn lànàbí sallallahu alayhi wa sallam lànà jẹ́ pé wala yataqarrabu abd hatta wala yataqarrabu ilayya abdi bi shay'in ahabbu ilayya. مما aftaratu عليه، أها، ولا يزال يتقرب ilayya بالنوافل حتى hatta uhibba كنيبو. ní yẹ kò والنوافل. bò tó bá tún bẹ̀rẹ̀ sí ní sàwọn nawafil yóò wá wà lórí ẹ̀ fàá tó bá tó stéèjì kan uhibba ní ọlọ́mọ wa nífẹ̀ẹ́ sọ̀tọ́ lọ́ba sì nífẹ̀ẹ́ yẹn ó ti parí abẹ́lẹ́wọ̀n bá ń tó bẹ̀rẹ̀ wọ́n sì nífẹ̀ẹ́ nìkan kan wà. in tí ọlọ́run sì fi nífẹ̀ẹ́ èèyàn kí lóye kání kọlọ́ fa yàlá kọ́ fa one million ìyẹn kọ́ ni ìyẹn kọ́ àwọn ṣe olóore tó lóǹtẹ̀ tànábì lórí sallallahu alaihi wasallam apọ̀ wòlíì sí ọ̀la gbogbo èmi ọ̀rọ̀ jákujáku ọ̀rọ̀ tí ò bá làákà rẹ̀ apọ̀ wòlíì sí ọ̀la sí ọ̀la gbogbo gbogbo àwọn nǹkan yẹn àwọn ọ̀rọ̀. gbígbà àtẹ̀yàn ń yàgbẹ́ lẹ́nu ní gbogbo àwọn nǹkan yẹn tó ti yé so kọ́lọ́run wa kọ́mọ́jẹ kọ́mọ́jẹ alámọ̀rẹ́ ó dojúrú máa lọ́wọ́ ẹ̀sìn Islam clear ní tó o lè ṣe tó o fi lè dàyú ọlọ́run tó o lè fi súnmọ́ ọlọ́run anábì ti ṣàlàyé lẹ́yìn ìgbà téèyàn bá ti mójútó ní tójú ọ̀ràn yẹn àwọn nawafil kò dùn ní mọ̀ kọ́dà bó o bá lè ṣe gbogbo ẹ̀ tán àwọn kan bẹ tó yẹ pé gbogbo ayé ti mọ̀ ọ́ mà o lè fi ṣeré so àwọn nǹkan yẹn tó bá pẹ́ ń padà mọ́ àkọ́kọ́ náà ọkọ jẹ́ kí mọ́nì yẹn ó máa dàgbàsókè yóò máa jẹ́ gẹ́gẹ́ bí ìwòsàn fún lílẹ̀ ìgbàgbọ́ èèyàn tí ìgbàgbọ́ èèyàn bá sì ń lo òkè tí ń lo òkè lójoojúmọ́ ìpadà máa ń sún yàn mọ́ martabatul wilaya ipò ìjẹ́ àyò ọlọ́run tí wọ́n bá ti di àyò ọlọ́run àṣẹ ti gun gbogbo nǹkan téèyàn ń ṣe ẹni bá forí gbárí pẹ̀lú ẹ̀ ó fẹ́ parí nìyẹn bọ́ọ̀ bá tọrọ nǹkan ọlọ́run ó ṣe fún ọ bọ́ọ̀ bá wàṣọ lọ́dọ̀ ọlọ́run ọṣọ àti gbogbo àwọn nǹkan tánàbí sallallahu alaihi wasallam sọ nínú hadith kudusi èyí tí anabi gbà wá abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kọ́lọ́n kó sí àwọn kan wá inú ọ̀run fẹ́ni kọ̀ọ̀kan wá rahmatika ya arhamar rahimin wa sallallahu ala nabiyyina muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallam taslima síwájú kí a tó kásẹ̀ ńlẹ̀ àwọn tí wọ́n ṣe tafsiru fún wa lọ́la mo rò pé a ti mọ wọn.